أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا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 وخير الهدى هدى نبينا محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا أقول الله ọba tí ó ní gbogbo pẹ́ ọba tí ó ti gbogbo ẹ̀yìn. ọlọ́run bá Allah subhanahu wa ta'ala lọ sí pé òun ni ọba àkọ́kọ́ tí ò ní ìbẹ̀rẹ̀ òun náà sì ni ọba ìbẹ̀rù tí ò lópin bàdí ìsàmà wá ti wà láwù ọba tó dá sámà méjèèjì àti ilẹ̀ méjèèjì ní àìlábìyàn ní àìlátòjú irú ẹ̀ sáájú ó jáde pé ìsọ́ni tó tán láti máa jọ́sìn fún àti ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nìkan ó ti jáde pé àlẹ́lù sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rù ọlọ́run ọba ìfìsí ọlọ́run ọba nìkan ìkẹ́ ọlọ́run bá ní ọlọ́run bá tí ò ní já láíláí kó máa bá nẹ́bí sọ́mọ́ aláàbò àlejò àlejò ìtẹ́lá tó bá wọn aráàlú àtàwọn sọ̀hálà yìí àti gbogbo ẹ̀kọ́ kan wá náà tí a ń tẹ̀lé náà nẹ́bí sọ́mọ́ aláàbò àlejò àlejò ìtẹ́lá àtàwọn tí ó wá lẹ́yìn wa títí ọjọ́ gbọ́dọ̀ àtẹ́yàmù. إخوة الكرام آه ọ̀rọ̀ tí a tàmọ́lẹ̀ sí nínú ìdánilẹ́kọ̀ọ́ wa yìí ó ní kan ṣe pẹ̀lú kan tí a ṣàlàyé ní ìjẹjọ́ àbí kí n sọ wípé nǹkan tí a bẹ̀rẹ̀ àlàyé rẹ̀ ní ìjẹ̀lógún àti àìsàn sàlàyé rẹ̀ ní ìjọ náà ilé tí wà bí ìtòlé yìí àbígbàpẹ́lẹ̀ tó fa ìtòlé yìí báyìí tó jẹ́ ìsànmọ́lẹ̀ sí ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tí ìkan náà ọmọ ya wa tí wọ́n fi tètè lórí ọ̀rọ̀ tí mo sọ ní ìjọjọ́ yìí àtẹ́lẹ́ tó sọ ní ìjẹ̀dógún nípa ìgbémọ́jẹ̀mú ìtẹ́nilọ́rùn ìyọ́nú ìgbékalẹ̀ fún gbogbo fẹ́ni tí a bá fún ní ẹ̀rí tí ẹ̀rí yẹn tó sì jẹ́ ẹ̀rí tí ó fojú hàn ẹ̀rí tó ẹ̀rí tó hàn ta fún ní àwọn àlàyé tí ó yanjú ta fún láwọn ẹ̀rí tí a ó lágbára kágbé kalẹ̀ ní májẹ̀mú wípé ẹni yẹn tí ẹ̀rí yẹn bá tẹ́ lọ́rùn tí ẹ̀rí yẹn tí ò bá tẹ́ lọ́rùn tí ò bá yọ́nú sí àfilẹ̀ náà irú májẹ̀mú yìí òun ni nǹkan tí a gbìyànjú láti láti ṣe tẹ̀kùnílù ẹ̀ a ṣe tẹ̀kùnílù májẹ̀mú yìí yẹn ni pé a gbìyànjú láti láti gbàdànù láti ẹ̀sìn fẹ́ràn ilẹ̀ wípé orí ibi tí a máa ń gbé àlámọ̀rí ìlà nǹkan bọ̀yàn lọ́rùn pé eléyìí báyìí ló gbọ́dọ̀ tuntun náà ọba Allah subhanahu wa ta'ala eléyìí báyìí ló gbọ́dọ̀ gbà ló gbọ́dọ̀ kò pèsè orí ibi tá a gbé sí òun náà ni kí a fún èèyàn lẹ́rìí ẹ̀rí tó yanjú tó lágbára ẹ̀rí tí ó fojú hàn tó yé tó yé yékéyéké ẹni tó dẹ̀ gbẹ́rù májàmú yìí tó dẹ̀ ṣe májàmú yìí tó gbẹ́rù májàmú yìí kalẹ̀ òun náà ni àṣẹ yìí Ali bin Hasan al-Halabi mo kà fún wa nínú síra wọn bí wọ́n ti sọ̀rọ̀ yẹn ní ojú ewé ọgọ́rùn-ún mẹ́ta ó lé àádọ́rùn àti mẹ́ta page eh, three ninety three ibẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ yẹn tí mo lè ká fún wa. náà ìkan nínú àwọn ọmọ ìyá wa wọ́n wá fèsì lórí ọ̀rọ̀ yìí mo lè láǹfààní láti gbọ́ lọ́pọ̀ àwọn èèyàn pàkíyèsí mi ló pé kí n gbọ́rọ̀ yẹn àwọn èèyàn tọ́ka mi lọ sí ibi pé kí n lọ pé kí n wòye sí àwọn nǹkan tí wọ́n sọ níbi ọ̀rọ̀ yẹn ìgbà tí mo rí àkọlé ìdánilẹ́kọ̀ọ́ yẹn nǹkan tó bí tó bí táìtò ẹ̀ ó túmọ̀ sí pé nǹkan tó àjọ rìnlẹ̀ fún ẹni àṣírí Ali bin Hasan al-Halabi wípé àtàbí sí fún nàmá mo fẹ́ gbìyànjú kí n gbé orúkọ ìdánilẹ́kọ̀ọ́ yẹn jáde kò máa ti máa lọ ṣàṣìṣe wọ́n ní a reputation on those who acted unjustly to Sheikh al-Halabi over the over the issue of exam and extinara. ìbátan pé àkọlé ìdánilẹ́kọ̀ọ́ yẹn nìyẹn a reputation on those who acted unjustly with Sheikh Al-Halabi over the issue of Islam and Islam. Wọ́n ní ìkọ́ ìsì fún àwọn bí pé wọ́n ṣe àbòsí, àwọn tí wọ́n ṣe àbòsí fún Sheikh Al-Halabi lórí ọ̀rọ̀ al-Islam àti al-Islam tó túmọ̀ sí pé àkọlé ìdánilẹ́kọ̀ọ́ yìí wọ́n rí fèsì ní fún ìsàbòsí pé àwọn kan bẹ tí wọ́n ń sàbòsí fún àṣírí alìbùn hassan al-halabi sọmọ wípé bí àkọlé ìṣeré yìí nǹkan tí wọ́n mọ̀ rí sí ni pé ibi tábòsí yẹn bá wà kí wọ́n gbìyànjú àti ìṣe wá láǹfààní bóyá tí yẹn bá ti ẹ̀rí wà bòsí yẹn ìyóò lè tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run bá lọ́sùn èyí ó dẹ̀ lè gbìyànjú láti ṣàtúnṣe nǹkan yẹn torí pé ẹni yìí ẹni yìí ti kú èyí ò lè sọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ rẹ̀ mọ́ ṣùgbọ́n náà báyọ̀ sì ń bẹnu ṣẹ̀ríà tó ní pé àbòsí téèyàn ti fún yẹn téèyàn gbìyànjú àti ṣàtúnṣe rẹ̀ téèyàn ti sọ̀rọ̀ rẹ̀ dáadáa gbogbogbò ìjókòó ìta gbangba àwọn general picking kẹ́yàn gbìyànjú àti pàfọ́mọ́ ẹni yẹn so ìyẹn ó jẹ́ tẹ́bírí à fún èèyàn lórí nǹkan tí yàn án lórí àbòsí tí yàn ti ni nígbà tí ò sẹ́ni ẹ láyé mọ́ tó clear àbí mo rò pé bóyá ti bá rírù nǹkan yẹn bóyá máa jẹ́ lè àtúnṣe nǹkan yẹn ṣùgbọ́n nǹkan tó yà mí lẹ́nu pé ọmọ yàwá yìí ń ṣe ni wọ́n kúrò lórí tí mo kà wọ́n tí ẹ̀ka tí mo kà rárá nǹkan ẹ̀mí ọ̀tọ̀ ni mo ń kà ní tí mo kà ó wà ní page three hundred and ninety three ní táwọn kà ó wà ní page four hundred and fifty six. kí wọ́n tiẹ̀ wá pẹ̀kẹ́lu ní tèmi kà yìí kí wọ́n tiẹ̀ wá pẹ̀kẹ́lu wọn ti ẹ̀pẹ̀kẹ́ lù láti bẹ̀rẹ̀ dé parí ẹ̀tí understand káàkiri fẹ́ pé ókè wọ́n jọ wá fẹ́ wọ́n fẹ́ kàǹkà ẹ̀mí náà ṣé wọ́n tàṣẹ ẹ̀ka nǹkan tèmi kà ibi tí mo bá ti wá tàbòtí fún wọn tí mo ti tàbòtí fẹ́ nìyí ń bẹ̀ wọ́n dẹ̀ point ẹ̀ out wọ́n dẹ̀ ṣe wọ́n tàfihàn bẹ̀ wọ́n dẹ̀ fa bẹ̀ jáde pé a ìrí báyìí di báyìí nǹkan tẹ́ni yìí ń sọ nǹkan lẹ̀ kà ń bí àbí nǹkan ló kà ń bí nǹkan tẹ́ni ń sọ nǹkan ló jẹrin lẹ̀ fún bí ṣé báyìí sì so ó bà mí nú jẹ́ gan pé in tí mo kà fún ọ̀tí ẹ̀ka rárá rárá nǹkan míì ọ̀tọ̀ kò ní wọ́n kà onáà ní bẹ̀rẹ̀ ti sọ yẹn èmi ka page three hundred and ninety three àwọn ka page four hundred and ninety four hundred and fifty six wàhálì kìí sọ́ọ́ sílẹ̀ wákàtí. alákọ̀ọ́kọ́ náà tíra tí mo ń ka òun náà làwọn náà ń ka tíra yẹn orúkọ rẹ̀ ní manhajjú salafi salih fi tarjihil masalih wa tafwihil mafasidi fi usuli naqdi wal nasaih fi usuli naqdi wal nasaih tírà yẹn tí a sheikh ali bin hasan al-halabi tí wọ́n kọ tírà yẹn tí mo kà yẹn náà kà tọ́bà tó jẹ́ àfọ́bàtì fania second edition edition edition ẹlẹ́kejì tí mo ka yẹn làwọn náà ka. kọ́mọ̀lọ́ wọn jọ bí ẹni pé ẹ ọ̀tọ̀ ni tọ́ba àti nìka ọ̀tọ̀ ni tọ́ba eré ìtọ́jáde ní fourteen thirty yẹn náà ni àfọ́bàtì fania torí eléyìí báyìí náà ó ń jáde nínú àwọn ọ̀rọ̀ yẹn. so 9 ṣùgbọ́n ibi tí ibi tí wà page three hundred and ka page four hundred and fifty six now inshallah kerim kálíbà wa mọ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ màá wá kàbí tí wọ́n tà màá dẹ̀ kàbí tèmi ká ṣé pé ó máa yẹn the same ibi tí wọ́n kà yẹn màá kà ibi lórí nǹkan tí wọ́n kà yẹn àti tààlí lórí nǹkan tí mi kà àti lórí àwọn ọ̀rọ̀ míì tí wọ́n tún lọ mú wá láti bọ̀tẹ́rẹ́sì wípé nǹkan tí a ṣe àìsàn Hasan al-Halabi ń sọ nǹkan yẹn àwọn àfáà mi náà máa ń sọ ìgbà tó tí wọ́n mọ́rọ̀ wá ẹjẹ́ bí ti sí wọn náà ni ẹni tó máa ń tráyè láti tó máa ń wù wọn káàkáà tó máa fẹ́ dìfẹ́ǹdì Halabi òun يا شيخ العلامة حامل لواء الجد والتعديل بشهادة الألباني وغيره من علماء السنة شاء من شاء وأبى من أبى أبوى ربيع بن هادي المرخز سيرة ونان وقع نعم nǹkan tí bàbá ń sọ ń bẹ̀ ìmì tí wọ́n ka yẹn àti ẹ̀ka táwọn àfáà tó kù mọ́ ń sọ ṣẹ̀bá gbàgbé níbi ìdánilẹ́kọ̀ọ́ tó lọ mo ka ọ̀rọ̀ àwọn àfáà àbí lórí kí ni wọ́n máa ń sọ nígbà tá bá ń lo gbólóhùn yìí kí ni wọ́n ń lo gbólóhùn yìí fún àbí kò dàrú náà a sọ pé gbólóhùn gbólóhùn mọ̀kọ̀tẹ́ni à hujjatun mọ̀kọ̀tẹ́ni à àbí yọkọ̀tánàá àbí yọkọ̀náà àbí mọ́kànlẹ̀ ẹ̀wù gbogbo àwọn gbólóhùn yẹn táwọn àfáwọn àfá òkè ń lò mọ̀rọ̀kú kíyà ṣùgbọ́n kí láwọn àfá kí ni wọ́n máa ń lò fún kí lẹ́ni yìí kí lòun lò fún ibi tí ọ̀rọ̀ wà nìyẹn adẹ̀kábítẹ́ni ti lo gbólóhùn yẹn àdẹ̀gbìyànjú láti fi tààlé láti sọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ni ṣe lo gbólóhùn yẹn ìjẹ́ni ibi gbólóhùn yẹn kò pè sí ní ń gájẹ́ ní ife ọrin lẹ̀ pẹ̀lú gbólóhùn yẹn gbogbo eléyìí báyìí ní nǹkan tí àkó wa tí mo dẹ̀rọ wípé eléyìí ẹni pé alhamdulillah àwọn tó sàǹfààní fún ó sàǹfààní fún wọn ó dẹ̀ ṣe sàǹfààní fáwọn tó wọ́n ń wó dodo láṣàkà fìdárì kò sí ìméjì nìyẹn ṣùgbọ́n àwọn ọmọ yawa tí a tún wò pé bóyá ó kí a dìjọ kéde wájọ yíra wa ó yẹ ká lè fi mà bára wa sọ̀rọ̀ ṣùgbọ́n bá nínú jẹ́ wípé àwọn yìí tó ń fi nǹkan gbọ́ náà bàtà yìí tó ń sọ̀rọ̀ àwọn nǹkan tí ọjọ́ sí pé a ti sàlàyé a ti yànnàná òun náà yìí fún kó wa àná ọ̀pọ̀lọpọ̀ náà àwọn nǹkan ń sọ náà rí ìmọ̀ para ọ̀rọ̀ repetition repetition ti wà ń bẹ̀ tó so tó túmọ̀ sí pé kò bẹ́ẹ̀ sí tọ́tọ́ kankan nàmtí tó wá ka ibi tí àṣẹ Ali bin Hasan halabi ibi tí wọ́n ibi tí wọ́n ibi tí wọ́n ti sọ̀rọ̀ táwọn ká yẹn kí n tó kabẹ̀ kí n lẹ̀ tó kabi tèmi ká mọ̀kọ́ fẹ́ pàkíyèsí wa sí kìíní kan tó pàtàkì jẹun gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sálábí kò sí nǹkan tí ń jẹ́ manhajù Sheikh Albani bá pé manhajù Sheikh Albani manhajù Sheikh bombaz manhajù Sheikh sọ́yìn òsèmí òun ni kò sí nǹkan tí ń jẹ́ bẹ́yìn kò sí kàtí ń jẹ́ manhajù sheikh bombaz kò sí kàtí ń jẹ́ manhajù sheikh ibn ìfìní manhajù sheikh ibn ìfìní pé eléyìí ni haza manhajù sheikh ibn baz wa haza manhajù sheikh al-Albani wa haza manhajù sheikh ibn ìfìní kò sí kàtí ń jẹ́ bẹ́ẹ̀ pé Ali bin Hassan al-Halabi sheikh bombaz wọ́n tẹ̀lé manhajù sheikh albani wọ́n tẹ̀lé manhajù sheikh ìfìní wọ́n tẹ̀lé kí ló wà jama'a manhaju salafi salih nítorí wà nìyí ká máa ṣe àtọ̀ ká máa sọ pé manhajj àwọn àfáà kan rèé manhajj àwọn àfáà kan ní tẹ̀lé kẹ́dírí kò síbi tí ọlọ́run bá lọ́sùn hàn sàálà àtànẹ́bì àtàwọn sálàfù tó ti pè wá síbi manhajj Albani máa jẹ́la láti ìwà àkọrí jáde yìí wàsáàtì ilmihi wà ilmihi ورسوخه في العلم والحديث tóun ti bí bàbá yìí ṣe gbangban tó wọ́n ṣe tóbi tó wọ́n ṣe bàbàrà tó lórí gbogbo lórí ẹ̀mí gbogbo àwọn àsàlàfì yìí tóun ti bí Sheikh Ibn Baz rahmatullahi alayhi báwọn náà ṣe tóbi tó wọ́n ṣe bàbàrà tó pẹ̀lú gbogbo àwọn òròyìn tí mo fi ròyìn Sheikh Al-Albani fáwọn náà tó ti báwọn náà ṣe tóbi tó ń ti bí ṣe ìṣòfin ọ̀sẹ̀ míì bọ́ ṣe tóbi tó kò sí ẹnìká kan tó gbọ́dọ̀ pé àwọn èèyàn tó manhajì wọn nípa àwọn gẹ́gẹ́ ò pèpè tí manhajì pé manhajì tàwọn rèé wọn pèpè tí manhajì kankan tó jẹ́ manhajì tí wọn ibo náà pèpè sí jama'a manhajì sálàfi sọ́ọ̀lì manhajì sálàfi sọ́ọ̀lì sọ̀rọ̀ pé ká mọ̀ sọ pé manhajì ṣe fi Albani manhajì ṣe fi bin baz muna yi sheik ibn al-kini so ilé báyìí ọ̀rọ̀ tí ó correct ṣe báyìí sí èmi àti gbogbo àwọn tí pèpè wọn tó ṣe dáadáa kò sẹ́ni kankan nu wa ti ń pe àwọn èèyàn tí mọ́ náà jẹ àwọn bàbá yìí ṣe báyìí sí ẹni tó wá fẹ́ correct mi lè ṣe báyìí

manhajì wọn òun náà ní ká tẹ̀lé alkitabu alkur'an àti sunna hadith anabi sallallahu alaihi wa sallam ala fahmi salafil umma lórí àgbọ́yé àwọn salafil umma ó yí báyìí manhajì tí àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta yẹn sọ́kò kò sí ni sọmọ pé yẹn náà sáwọn bàbá yìí lọ́sọ wípé manhajì táwọn ènìyàn ni àbí àwa lápadà ń sọ wípé manhajì ṣe ìṣùgbọ́n bá àwa là ń di fáìní àbáwa là ń di fáìní manhajì ṣe ìṣùgbọ́n fúnra wa ọmọ ní ẹ manhajì ṣe ìṣùgbọ́n pé ẹ wọ́n èé tètè bàjá níbo ni sọ pé àyìnbó làwọn onímọ̀ sọ pé manhaj Sheikh Ibn Baz o ní pé wọn èyí tètè bàdá àyàn tó sẹ́yìn ẹ ìní manhaj sálàfù pé manhaj sálàfù wọn èyí tètè bàdá àyàn wọn tètè bàdá àyàn. òwúrọ̀ àwọn nǹkan yìí rèé àwọn nǹkan pé ó bùkátà ẹ̀rí ni àwọn ọ̀rọ̀ máa biha min sultan ọlọ́wọ́n

ìyá manhajù tí wọ́n yàtọ̀ sí manhajù bàbá àwọn bàbá yìí rè àwọn bàbá yìí gẹ́gẹ́ sọ wípé manhajù tẹ́ni yìí wà lórí ẹ̀ manhajù tó tó lálàáfíà ni alhamdulillah a ti kó àwọn ọ̀rọ̀ àwọn bàbá yẹn wá àbẹ́ẹ̀kọ́ ni kódà bí sheikh albani sọ wípé èèyàn kankan ò ní máa tako sheikh rọ̀bìn àbíkọ́ jẹ́ kan nínú àwọn èèyàn mélòó méjì àbíkọ́ jẹ́ kan nínú àwọn èèyàn méjì kò sí kèní kejì ń dàtà gbọ́dọ̀ fi òyìn yàn tí ẹ gbọ́dọ̀ máa dúnú a ti sàlàyé gbogbo ilé ìfún wa àbí so torí pé mo tún gbọ́ ẹ̀ náà kódà níbi bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀ mo ti gbọ́ wípé mọ́nájú Sheikh Bonbaz mọ́nájú Sheikh Albani mọ́nájú Sheikh Othaymeen ó ní Sheikh Ali bin al-Halabi ń tẹ̀lé ṣáàrà èrò kí ni ká ti pẹ̀lú olè báyìí òbíyàn náà ṣe jẹ́rìí òbíyàn náà ó fi kẹ́ àwọn làmẹ́jì kí n ká nǹkan tí ọmọ ìyàwó àti wọ́n kà wọ́n ní àṣírí àdìbò Hasan al-Halabi sọ nínú tíra wọn ní ẹ̀rọ tíra tó pè ní al-manhaj as منهج السلف الصالح لترجيح المصالح وتفويح المفاسد في أصول النقد والنصائح مثل فوستيك وأنا قلت مصيبة بعد هذه الجولة العميقة المطولة في جنان العلم ورياض العلماء ونصوص الشرع ودلائله الحكيمة wọ́n tẹ̀ fìdí kọ́ọ̀dì sálà wọ́n ní lẹ́yìn ìrìn àjò eléyìí tó jìn ìrìn àjò tó jìn nínú ọgbà nínú àwọn ọgbà ìmọ̀ àti nínú àbàtà àwọn onímímọ̀ àti nínú àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣẹ̀ríà nùsóòtù ṣẹ̀rẹ̀ òun ni àkìtàbà ti súnnà àti níbi àwọn ìtọ́ka rẹ̀ eléyìí tó jẹ́ ìtọ́ka ọgbọ́n ìtọ́ka òye wọ́n jọ pé kọ́sì salaf àti nínú àti níbi lílo àwọn salaf applications àwọn salaf wàdàkọ́ ike àṣáàmìlì àti àwọn ìdájọ́ àwọn salaf tí ó wẹ́ tó kúnná àkóòl wọ́n láwọn sọ báyìí wípé innal khilafa al-jariya li kulli ma yubna alayhi wọ́n ní dájúdájú àwọn ní ìyapa tó ń lọ pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n mọ lórí ìyapa yẹn wà ó ṣe kọ́ bíyì gbogbo àwọn nǹkan tí wọ́n kó pọ̀ mọ́ ìyapa yẹn wà ṣùmílẹ̀hù mẹ́mọ̀tá ìlà àtàwọn nǹkan tí wọ́n gbélé lórí àwọn nǹkan tí wọ́n gbélé lórí nínú àwọn ìdájọ́ nínú àwọn ọ̀rọ̀ ìsìn àwọn àwọn àwọn ọ̀rọ̀ ẹ̀sìn kéékèèké ni àbáwọn ọ̀rọ̀ ẹ̀sìn ńláńlá innama huwa raji'un kulluhu ila mas'alatin wahidatin wọ́n ní gbogbo ẹ̀ pátápátá ó ń padà síbi ọ̀rọ̀ kan ṣoṣo náà ni síbi ìdájọ́ kan ṣoṣo ní gbogbo ẹ̀ padà sí yẹn ni pé gbogbo ìyapa tí ń lọ yìí ìyapa tó ń lọ yìí pẹ̀lú gbogbo nǹkan tí àwọn èèyàn tí wọ́n mọ lé lórí gbogbo àwọn nǹkan tí wọ́n kó pọ̀ pẹ̀lú ẹ̀ gbogbo àwọn nǹkan tí wọ́n gbèrú nínú àwọn ọ̀rọ̀ tó tóbi àtàwọn ọ̀rọ̀ kéékèèké gbogbo ẹ̀ pátá gbogbo ìyapa yẹn sọ́mùrì gbogbo ẹ̀ òun padà sórí masala fàṣọ fọ́kọ̀pọ̀ masala fàṣọ náà ni híyà òun náà sì ni pé ṣáà man ṣáà wà ábà man ábà ẹni tó bá fẹ́ kó fẹ́ ẹni tó bá wù kó ẹni tó bá wù kó gbà ẹni tó bá wù kó نقد بعض الشخصيات بدي بروبليم واحد نقد بعض الشخصيات إما تقوى أو فاسناتي كوكا إما تقوى أو يا كوكا أو يا و لا و يا كوكا توان تقوى بيا و محمد حسان بيا و أبو الحسن المعرفي بيا و adnan ayur bí àwọn maghrawi bí àwọn abu ishaq al-huwaini so نقد بعض الشخصيات والطعن في بعض الأيهات àti ìmọ̀ fẹnugún ìmọ̀ bú àwọn àwọn jàmọ́ kan àwọn àìháàtì kan bí àwọn Ihya al-Turaf Jam'iyyatu àwọn òòsọ gbélé yìí síbẹ̀ o èmi ni mo má pè júwe àwọn tí wọ́n tí wọ́n ń tọ́ka sí wa o gẹ́gẹ́ àwọn sọ ni pé nẹ́tùrù bá àbí ṣàtìyá tí wàtọ́ ẹ̀nù fi bá àbí àìhàt àwọn wá ní bá àbí ṣàtìyá tí yẹn àwọn bá àbí ṣàtìyá tí yẹn mo kà fún wa yẹn pé àwọn apá kan nínú àwọn èèyàn ti takò wọn àti ìmọ̀ bú apá kan nínú àwọn ẹgbẹ́ nínú àwọn nínú àwọn àwọn ìgbìmọ̀ kan wàjúlù zálìkà nafsi wàjúlù zálìkà nafsi wọ́n ní púpọ̀ nínú àwọn àtakò yìí in lam yakun kulluhu wọ́n ní tí ò bá ti ẹ̀jẹ́ gbogbo ẹ̀ ilé tó pọ̀ jù bẹ́ẹ̀ tí ì bá ti ẹ̀jẹ́ gbogbo ẹ̀ mimma huwa dakhilun nínú àwọn ìkọjẹ́ pé ó ń rọ kiri ká ó ń rìn ní dá ìrọ̀ àbínú àwọn ìkọjẹ́ pé kó sí agbárin ìhádì ni ẹ̀rí nǹkan Allah akbar ṣẹ́rọ̀ tàbá ìsọ yìí ọ̀rọ̀ tó wúwo ni owó nǹkan mú àwọn Muhammad Hassan fún ọ̀rọ̀ ìṣìhádì ni ẹ máa gata Muhammad Hassan fún ni Muhammad Hassan yìí ọ̀kan nínú àwọn olórí àwọn àlèkùwádùn mùsùlùmí ó burú débi pé Mohamed Hassan wọ́n jọ ṣe protest tí wọ́n fi lé Mubarak kúrò lórí àga ni in fact Muhammad Hassan òun ló lead the protest yẹn bó ṣe pọ̀ tó òun ló gbá microphone mú títọ́ pé asetán láti kú ẹ̀jẹ̀ wá ṣe tán fẹ́ni tí ó tààlẹ̀ asetán láti pa àwọn ìyàwó àtàwọn ọmọ wálẹ̀ kákú fún ìlú yìí kákú fún ṣẹ̀ríà yìí aláfẹ́ ṣẹ̀ríà àṣẹ ẹni tó wá ń fẹ́ nǹkan tí mo sọ ìtọ́lọ wórí YouTube ní tí mo ń sọ yìí ẹ lọ wọrí youtube gbogbo àwọn eléyìí oríba ń sìn ọwọ́nú ìṣìhàd tàbí ká bá wọn gbé síbi pé òkè wọ́n ni ẹ wọ́n ni júlù wọ́n lọ́pọ̀lọpọ̀ júlù zálìkà wọ́n lọ́pọ̀lọpọ̀ násìkò yẹn ńlám yakun kúlù wọ́n ní tí ọba ti púpọ̀ rẹ̀ kó sínú ìṣìhádì ní ókè tẹ́lẹ̀ tí mo sọ yìí náà tó náà kó sínú ìṣìhádì àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tí máa tún máa padà mẹ́nu bà ní ṣàlọ́tẹ̀ Allahu Akbar Allahu Akbar ṣé àwọn nǹkan tí àwọn àfá tí al-Ma'ribi tí wọ́n mú fún irú yẹn náà rí nínú àwọn mọ̀sáàrí nínú àwọn kẹ́kẹ́ ó wọlé sí inú ìṣìhádì gẹ̀ẹ́sàmú àìdánà ìrọ̀rù fún gẹ̀ẹ́sàmú Muhammad hassamu al-Maghrawi fún sánmú Abu Ishaq al-Huwayni fún ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ó padà sọ̀gbà láyé káàsì jẹ̀rọ́ta àwọn ẹni tá à ń mẹ́nu báyìí kí ni wọ́n kó sí gẹ̀gẹ́ làwọn afáàmù ọkùnrin kẹ́lí bá mọ̀ pé kẹ́rí Ali Hasan al-Halabi sọ yìí wàlọ́hì tí ò bá wọ́ọ̀kì ju àwọn bàrátítà wa lọ wọ́n yàjọ jẹ́ pẹ́ nínú wíwọ́ọ̀kì àwọn bàrátítà tí a ń sọ pé kìíní kankankan yẹn tẹ́bá ma àwọn tí alibun hasan ok ok alibun hasan àyàdí ó ti ń yin usama bun ladi ó ló ní ìkìlá ó ló ní ìkìlá ó ní ẹ̀sìn náà ni ìjọwọ́ ẹ̀sìn ló pèsè gbogbo àwọn tẹ́kùn ṣe nǹkan kan ó ní ìsámàbùn làbí nígbà yìí àkọọ́lẹ̀ rẹ̀ jẹ́ wà ok ẹ̀yẹ mẹ́nubà kankan sí ó súnmọ́ kí n sì mẹ́nubà tí kí n mẹ́nubà tí mo ti délẹ̀ nínú àwọn ẹ̀há tí wọ́n sọ

dùkúlùhùn ìlà àmàlì síyásí èkó tínú òṣèlú wọn wọ́n ń ṣe òṣèlú wọ́n ń ṣe politics democracy wọ́n ṣe dùkúlùhùn ìlà àmàlì síyásí wọ́n kò sí mọ̀rọ̀kọ́ yẹ kẹ́ àrí gbogbo aláti máa kẹ́yà kó sínú àlàárẹ̀lú síyásí àrí wọ́n láwọn sí pàkíyèsí wọn lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ta'zimuhum ila al-an wọ́n ní ìgbétóbi wọn ìbàbàrà wọn ìpánlé wọn títí dìsíntà ń sọ yìí fún Sheikh Abdulrahman Abdul Khaliq wọ́n máa ń pẹ́ Sheikh Abdulrahman Abdul Khaliq ni àwọn náà wá sọ pé Sheikh Abdulrahman Abdul Khaliq yìí o inú àwọn bẹ́ẹ̀ kó wà ní inú harakatu salafiyya alharakatu salafiyya ààrìhí àtẹ̀kìrìyà báyìí tọ́nà nìyẹ̀wò wọ́n ní abdulrahman abdulkhali kìí dẹ̀ ní wọ́n ní inú àwọn ẹgbẹ́ alharakatu salafiya tẹ́jẹ́ tẹ̀kìrìyà lọ́wà ṣẹwàá ní kéje yí pé wọ́n ń gbé tóbi wọ́n yìí nìkan o àmá ń dọ́gbọ́n ni o olórí àwọn ìyáwó sọ̀rọ̀ o ní abdulrahman abdulkhali kéje pé bọ́yá wọ́n kàn gbé tóbi lásán kàn pàpàrà sí àfọ àwọn olórí gẹ̀gẹ́ àbá yìí náà ti fẹnu àwọn náà yìí ti sọ bẹ́ẹ̀ wípé nínú àwọn ìjẹ́ sí ìyáwó sọ̀rọ̀ ti kó sí o òun ni wípé abdulrahman abdulkhalid wọ́n bá bàrà rẹ̀ tó yẹ pé abdulrahman abdulkhalid inú àwọn inú àwọn inú jama àtẹ̀kìríyà lọ́wọ́ jama àtẹ̀kìríyà tẹ́ máa sáńtò rẹ̀ àwọn tí máa ń kàfàrọ̀ àlùmọ̀ mùsùlùmí èyí wọn náà mọ́sálà ìtìhàdíyà ni wọ́n lẹ́lẹ́kẹta wọ́n ní mumarosatun wọ́n ní wọ́n ní indahum mumarosatun wa sulukiyatun hizbiyya wọ́n láwọn jẹ̀mẹ̀yà fi ìyá ìṣòro wọ́n ní àwọn iṣẹ́ àwọn ìwà àtàwọn ìṣesí àtàwọn iṣẹ́ àwọn ẹlẹ́gbẹ́ ni wọ́n ti náà ń ṣe ẹ̀yìndàmù mo máa rọ̀ táà tó ń wàsùlùkì ìyá tó ń hezíyà ẹwà máa tọ́jà mílẹ̀nu wọ́n wá ní kódà àwọn tí wọ́n jẹ́ àwọn ẹgbẹ́ yìí gẹ́gẹ́ wọ́n fi rinlẹ̀ fáwọn pé lóòótọ́ iṣẹ́ ẹlẹ́gbẹ́ ìròyìn ẹlẹ́gbẹ́ ìlànà ẹlẹ́gbẹ́ làwọn rìn wọ́n ní ètò àtàwọn nìkan wọ́n ní kódà àwọn àgbààgbà àfáànú wọn wọ́n fi rinlẹ̀ fáwọn tó ti bẹ́ẹ̀ wọ́n ní ṣe torí ẹ̀ láwà sọ wípé káma yọ wọ́n jáde kó òun súnà sí àlejò wọ́n jáde kó òun súnà náà onísúnà náà nínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà yìí ẹni tí dáwà sàlàfíà bá yé èwo ló kéré mbẹ́ èwo ni òun forí gbá aslun min usuli sunna nínú àwọn nǹkan tí mo èwo ni òun forí gbá ìpìlẹ̀ kan ní ìpìlẹ̀ sunna mo rò pé yẹn náà kílẹ̀ àbí nínú àwọn ihad táfà yìí rí fún àti tí àwọn àfà tí wọ́n ṣe tàbí rù fún wọn tí wọ́n sọ̀rọ̀ yẹn lára nípa wọn tó di problem lórí ọ̀rọ̀ àfáì pẹ̀lú àfáì àwọn ilé ìyẹlẹgbẹ́ ni wọ́n ẹ mọ́sùn mọ́ wọn ẹjìnà tí wọ́n bá wọn ṣe làbáyìí sọ pé wọ́n lè ẹni tí bá ti ń bá wọn ṣe tí ń pèpè sọ́dọ̀ wọn tí ń dìfẹ́ǹdì wọn ara wọn ni ó ní wọ́n lè ṣe ìdìdáàmà àwọn èèyàn ẹbí wọ́n lẹ̀ tó bá wọn kálukú tó bá ń hàn tó kálukú ọmọ fi ṣiṣẹ́ ẹ̀dàkùn torí ọlọ́run ọba kí ni ìyàtọ̀ láàrin àfa yìí nìṣẹ́ pẹ̀lú àwọn tí mo ní dìfẹ́ǹdì yìí àtàwọn bàrá títà àdéwọ́n tó ń bílẹ̀ rẹ̀ sọ́dá èèyàn tí bá ń pèpè sọ́dọ̀ sí yìí tẹ́sí kútù tí ń sọ pé káwọn èèyàn máa kájúra rẹ̀ kọ́ ó níyẹn ò túmọ̀ sí pé káwọn èèyàn máa ní ò túmọ̀ sí kò túmọ̀ sí nǹkan kan ò túmọ̀ sí pé kìíní tẹ èèyàn kan ó ní mo já rọ́ọ̀dù pé kan sọ wọn èèyàn kan máa kájúra rẹ̀ sí pé ìlọ́dọ̀ wọn náà wà ní kẹ́ni wọ́n wá sọ pé pé tó bá yẹ pé pé àníṣẹ́ tíra rẹ̀ nù tíra rẹ̀ òun ni ìmọ̀ bú àwọn sọ̀hábà nẹ́bí sọ̀rọ̀ so àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ìtú Qur'an ìtú Suratul Ikhlas tí Wahdatul Wujud gbogbo orí ti kìíní yẹ ó bá wílé nǹkan àtàwọn ọ̀rọ̀ pé odidi ọ̀rọ̀ jọ mi ni nínú àwọn kẹ́kẹ́ pé àfá yìí táàmà ìdí màjá àdáwà kàlàbíyà yìí naam wọ́n ni mímọ̀ huwa dákìlù fi da'irati al-ijtihad alladhi la yajuzu al-ilzam bihi wọ́n ní gbogbo àwọn nǹkan tá ń sọ yìí wọ́n ní púpọ̀ nínú àwọn nǹkan tá mú àwọn àwọn èèyàn yìí fún àtàwọn ẹgbẹ́ yìí fún àwọn nǹkan tó yẹ pé ó kó sínú agbárin ìṣìhádì ni tó yẹ pé kọ̀ lẹ́tọ̀ọ́ ká ṣe ìzámù pẹ̀lú ẹ̀ tó pé ìṣìhádì ni ní tí wọ́n bá rí tẹ́lẹ̀ bá rí ó kálukú kó hòdò fi níhun rẹ̀ ẹ lè ṣe ìzámù mi pé ìtẹ́yìn bá rí yẹn mo gbọ́dọ̀ rí kódà tẹ fún mi láwọn ẹ̀rí tí bá ní gbogbo àwọn ẹ̀rí tẹ fún mi tẹ bá ní kò èmi ò bá wọlé èmi ò rí bẹ́ẹ̀ nǹkan ẹ fi mílẹ̀ náà ni ẹ sì ní sọ pé mo gbọ́dọ̀ rí túláàsì láyọjú alẹ́bí láyọjú ju ìzámù yìí ilá liman zọ́hàrọ̀ láwùl haqqo àyàbẹ́ni tó dodo bá hàn sí fúnra àmọ́ tí ò bá hàn sí tí ò gbá fúnra rẹ̀ lè lábọ̀ lọ́rùn ẹ̀ lè sọpọ̀ gbọ́dọ̀ gbá ẹ̀ sì sọ pé tí ò bá ti gbá yóò ní ìdájọ́ tó bá hàn sí fúnra rẹ̀ tó ti gbá ilà liman zahara lahu alhaqu waltazamahu àyàfi tó bá yẹ pé ẹni tó òdodo hàn sí fúnra rẹ̀ tó ti gbá òdodo yẹn fúnra rẹ̀ tó ti lábọ̀ rẹ̀ lọ́rùn òun nìkan ni àmọ́ pé ẹ wà sọ bẹ́ẹ̀ nìkan pọ̀ gbọ́dọ̀ gbá àti pé ẹ̀rí ilé ọ tẹ̀lé àti ò bá ti gbà kò bá ní ẹwu tó bá hàn sí tó bá gbà fúnra rẹ̀ ẹ̀ fine. ó ní ilà liman zọ́hara láwù haqq wal tazama wù húwà sẹ́rí ìdíbí àbáwá fi wọ́n fi wọ́n fi àmì wọ́n fi nọ́mbà tí wọ́n ní tírì tẹ́rí tírì yẹn wá kọ́mẹ̀ntì lábẹ́ rẹ̀ ní hashiya máa ka kọ́mẹ̀ntì yẹn náà lábẹ́ ní hashiya yẹn wọ́n wá ní húwà tó gbà fúnra rẹ̀ bínú kọ̀nà àti ṣẹ̀rẹ̀ìyà ibi tí àfà wa dúró sí ni àfà tí wọ́n fẹ́ fẹ́fẹ́ ta kọ̀rọ̀ ti nípẹ̀ kọ̀nà àti àfà yìí ti ti méjì ẹ̀mú táfà yìí ti ń ti dáàbò tàbò tí fàfà nìyẹn o bínú kọ̀nà àti ṣẹ̀rẹ̀ìyà pé ni ṣẹ̀ríà contentment ṣẹ̀ríà conviction ṣẹ̀ríà satisfaction kí nǹkan kó hàn síyàn kí nǹkan kó tẹ́yàn lọ́rùn kí nǹkan kó satisfy nínú ṣẹ̀ríà pé alkọ̀nà àti ṣẹ̀ríà so tó bá gbà tó bá hàn sí fúnra rẹ̀ bí kọ̀nà àti ṣẹ̀ríà ṣẹ̀rí alkọ̀nà àti ṣẹ̀ríà yẹn ẹbá ń falafí gbóló yìí gẹ́gẹ́ ó ní mahallu nìkọ́ṣ ìdí yìí gẹ́gẹ́ ó ní bone contention ibi tí a fẹ́ sọ̀rọ̀ lórí gẹ̀gẹ̀ ní kí náà ń pè ní alkọ̀nà àti ìṣẹ̀rẹ̀yà ìwọ́jẹ́ nípa bá ń kàtíra fẹ́ni tó bá máa tán pè ní dalalatul alfaz tó ti máa tán pè ní hukmul alfaz sáà bá ń kàtíra àwọn gbólóhùn kan pẹ́ pé a dùn sórí gbólóhùn yẹn gbólóhùn yẹn nítumọ̀ a sì gbọ́dọ̀ agbọ́dọ̀ sí tàhírù gbólóhùn yẹn láwùjù yẹn agbọ́dọ̀ sí tàhírù yẹn tàhírù ẹ̀míyàn agbọ́dọ̀ fọ́ ní fífọ́ mímọ̀ agbọ́dọ̀ fi ọṣẹ àti kànkẹ́ yìí ma agbọ́dọ̀ ìfọ gbólóhùn yẹn tó pé gbólóhùn yẹn pàtàkì gẹ́gẹ́ òun gẹ́gẹ́ ni mihwar òun gẹ́gẹ́ ni mihwar ọ̀rọ̀ wa òun gẹ́gẹ́ ni òun gẹ́gẹ́ ni central of gravity ní gbólóhùn yẹn ṣe rí gbólóhùn alqana'ati shar'iyya àti àfà sọ ní báyìí ní àfà ní ẹwà ẹmọ̀ sọ̀rọ̀ ẹnilẹ́ ni wípé ọ̀nà àtúnsọ ọ̀nà àfẹ́nú ni ẹn láti wẹ́kò gbá láti wẹ́kò gbádànù ní kẹ́kẹ́ afọ́sọ ọ̀nà ìfẹ́nú alùkọ̀nà àti ṣẹ̀rẹ̀yà làbáǹsọ wọ́n ní alùkọ̀nà àti ṣẹ̀rẹ̀yà ànímọ̀dẹ̀ kàndín tó tàbí bílùkọ̀nà àti ṣẹ̀rẹ̀yà kí náà ń pè ní alùkọ̀nà àti ṣẹ̀rẹ̀yà màwá sàlàyé fún sí page four fifty six àbí ìbẹ̀rẹ̀ lèmi ti ń àwọn tààlì god for calorie nǹkan tá a àwọn tí àfá sọ wípé ọfà wàhálà òun náà làwọn nephew tán ti fáwọn short kọ̀ọ̀kan àbí ìyàtàkù tán ti fáwọn personality kọ̀ọ̀kan àtàwọn ihat kọ̀ọ̀kan wọ́n á mention àwọn personality tí wọ́n ti nephew fún tó di problem lọ́dọ̀ àfá sáfà yarí pé òun nígbà náà ni tó kí àbá yìí kí ló dé nítorí pé àwọn tẹ́ ń sọ yìí o Sheikh Albani wọn bàjá àwọn torí pé Sheikh Albani wọn bá dáa Adnan Aroun wọn bá dáa Mazarawi tí bá yín so Sheikh Abdulrasheed Abbas wọn bá dáa wọn bá dáa kílẹ̀ ń pè Abul Hasan al-Ma'ridi tó bá ti di Sheikh Abdulrasheed Abbas wọn ní lọ sí ọ̀rọ̀ Sheikh Abdulrasheed Abbas lórí ọ̀rọ̀ Mazarawi o. Gẹ́gẹ́ báyìí so bẹ̀tí wọ́n lọ síbẹ̀ lórí ọ̀rọ̀ àbò Hassan al-Maridi pé Sheikh amúsílà bá di ọ̀bà dáa tó máa fẹ́ sọ títí mọ̀sánwí àti àdínẹ́nà àdówó wọ́n lọ sọ́dọ̀ Sheikh al-Albani ó kílẹ̀ bá yìí ẹ̀ now ìyẹn ni wípé nígbà táwọn èèyàn ò ti bà dá àwọn so Ali ibn Hassan al-Halabi náà dúró lórí pé nígbà táwọn ti bà dá àwọn yẹn a jẹ́ pé kò sí ìtìfà lórí ọ̀rọ̀ tẹ̀bí àwọn ẹni yàbí ìrọ̀ nígbà tí ò tòótọ́ ẹ́pà àwọn àfá àkànná ò bà dá rẹ̀ gbogbo ẹ̀rí tó wà wùkẹ́yìn ọmọ kó wá tí n bá ní ní ìgbà tí mo ní mo fẹ́ ṣe tẹ̀kìlìdù ṣéṣì àdúmísìlá bad tí mo ní mo fẹ́ ṣe tẹ̀kìlìdù ṣéṣì al tí mo ní mo fẹ́ ṣe tẹ̀kìlìdù ṣéṣì bomba tí mo ní mo fẹ́ ṣe tẹ̀kìlìdù ṣéṣì ṣéṣì ṣéṣì ẹ̀fì nílẹ̀ mo ní mo fẹ́ ṣe tẹ̀kìlìdù ẹni yẹn tó tí wọ́n náà bá fẹ́ ṣe tẹ̀kìlìdù ẹlòmíì wọ́n náà ṣe tẹ̀kìlìdù ẹlòmíì fúnra rẹ̀ kí mi náà clear náà sàbá sọ pé wà ilá wọ́n ní tí ò bá ti sí alkọ̀nà àti ṣẹ̀ríyà fàbí ìjìmáìn mọ̀ ẹ̀tàbàrí mẹ́jẹ̀mọ́ ẹlẹ́gẹ̀ẹ́jì ní pé tí ò bá ti sí alkọ̀nà àti ṣẹ̀ríyà ó kù ìjìmáìn mọ̀ ẹ̀tàbà tó ṣe kàkún ìjìmáìn tó yí tó ṣe gbáralé láyọ̀ ń bá fi kúrú ju àìbù ìjìmáìn níbi síwájú yẹn haṣíà kan bẹ̀ tọ́ti kọ nọmbà 2 tí ìyẹn máa kà níbi àìyìn mímọ̀ huwa dáhìlùn fi da'irati al-ijtihad alladhi la yajuzu al-ilzam bihi ṣẹ́rí la yajuzu al-ilzam yẹ́ di exam yẹn wọ́n brákẹ́tẹ̀ inú tíra yẹn illa illa liman zahara lahu al wa tazamahu wọ́n fi 3 sí wọ́n brákẹ́tẹ̀ wọ́n sálẹ̀ kí wọ́n á náà sọ wọ́n ní kàrọ́rù náà ní rọrùn wọ́n láti para rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà anna ìlìzámà lẹ́bí nà fi yìí wípé ìlìzámù táwa ń takò ẹ máa wo ìlìzámù tó ń takò adé máa ń sọ lọ́pọ̀lọpọ̀ àmọ́ ń tẹnu mọ́ ẹ má sì wá gbọ́ wípé ìlìzámù tá ń takò lẹ́yìn sàhúwà ìntìsọ́ọ̀rọ̀ lima yọ ìtakọ̀lù anna wòlhàkù wàtẹ̀ sí dàdàlá ìlàlẹ́yìn wọ́n ní kìí ṣe ìlìzámù tá ń takò kìí ṣe pé kéèyàn máa support kéèyàn máa sì kún lọ́wọ́ fún nǹkan téèyàn gbà pé òdodo ni tẹ́ẹ̀sì máa kó àwọn ẹ̀rí wá lórí ẹ̀ wọ́n láwọn ọ̀tako olú ìzámù yẹn ìzámù táwọn ọ̀tako ní pé kí n tó orí lòdòdó kí n tó gbàgbọ́ pò lòdòdó ni kí n máa sọ̀pọ́ọ̀tì nǹkan yẹn kí ẹ máa fi hàn lọ́wọ́ fún kí ẹ̀dẹ̀ máa kẹ́rì wá lórí ẹ̀ wàdáàrẹta ilé ìdí kún wà sí wàsàbáàtì kẹ́ẹ̀sì máa pèpè sí pẹ̀lú agbára àti ìdúró títí lórí ẹ̀ irú ìjámọ̀ ẹ̀kọ́ làwọn takò wà iná ma húwa máa yúbna aléyìn min hajjìrì ìlìzámù táwà ń takò ní ìlìzámù wípé tó bá ti gbà ń tàà sọ o táà ti fún ẹlẹ́rìí tó gbà àmọ̀ tí ajírù fún àwọn ọgbà yóò wọlé àgbà ìlìzámù ajírù ìwọ kan ṣàlàyé òdodo ó lè má ṣàlàyé ẹ̀ ṣùgbọ́n má ti ajírù fẹ́ nìkankan má lẹ̀ nìkankan ìlìzámù táwà gbà wọlé ni pé àní gbà kódodo yẹn ni ìwọ máa ṣàlàyé rẹ̀ máa kẹ́rì wá máa ti dúró lórí ẹ̀ sí pé sí pẹ̀lú òdodo pẹ̀lú agbára pẹ̀lú ìdúró tuntun lórí ẹ̀ ṣùgbọ́n tó wá sọ wípé ẹ̀ tó bá ti fún yàn lẹ́rìí lórí ọ̀rọ̀ kan ṣé báyìí sọ ẹ́ pọ̀rọ̀ yẹn òfin lẹ́rìí lórí ẹ̀rí hàn kọ̀ wá gbà á àwa ni ẹ̀rọ wọn ti hádìí fún tí ò bá ti gbà irú ìdáàmú yẹn àwọn takò àwọn ògbà wọlé ìnáma huwa máa yubna alayhi min hajirin wa isqatin àbí ká máa ti àwọn èèyàn ṣubú ká máa wú àwọn èèyàn ká máa wú àwọn èèyàn wò fẹ́ ká máa fún àwọn èèyàn ká máa pín àwọn èèyàn ká máa pín àwọn mùsùlùmí ká máa bàjá àwọn èèyàn irú yẹn mọ̀rọ̀pẹ́ ti gẹ́ẹ̀tì irú ìdáàmù tí wọ́n bá wà bí mọ̀rọ̀pẹ́ tọ́bá yẹ pé ẹ̀yin náà nù dáwà sàràfí àti ẹ̀bá ti ń gbọ́ láti jọ tọ́bá yẹ pé wẹ́lé ìbámu mo fi yín lẹ̀kẹ́ ẹmọ ìdájọ́ tó yẹ báyìí sùn à ń tún ẹmọ ìdájọ́ fúnra yín wọ́n ni wà máa fi máa ilẹ̀ dáàlì àtàwọn nǹkan tó túmọ̀ tó tún àtàwọn nǹkan tó pé ó tún wá tó wà nínú àwọn ìtumọ̀ irú nǹkan tá a sọ yìí tó bá jẹ́ pé irú àwọn nǹkan tó túmọ̀ sí irú àwọn nǹkan tá a sọ yìí ni irú ìlìjáàmù yẹn làwọn gbà wọlé ṣùgbọ́n ìlìjáàmù táwa àwọn òtakò ìlìjáàmù pé tó o bá mọ nǹkan kan kó o máa kó o máa fèpè sí i kó o máa kẹ́rì wá lórí ẹ̀ kó o máa pàwọn èèyàn sí kó o sì dúró lórí ẹ̀ kó sì lé lórí ẹ̀ àwọn òtakò yẹn ṣùgbọ́n pé kò wá ní pé ìlìjáàmù pọ̀ máa bàjá èèyàn kan ọmọ tó pé èèyàn kan ẹlẹ́gbẹ́ ni èèyàn kan onídíjà ni ẹ jìnnà sí ẹ mọ́gbàmọ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ ti ájúrù fún àwọn ọ̀gbárù ìlìjáàmù yẹn irú nìzáàmù tó láwọn ọgbà yẹn tó wà ní súnà bí òsínú súnà ẹ̀ ìjàlọ máa kẹ́rì rẹ̀ wá mú yóò mẹ́fẹ́ òkú síbẹ̀ máa kẹ́rì rẹ̀ wá alhamdulillah mo jẹ́ kó wá mi kó wá náà Abu Yasir hafizallahu ta'ala wa ra'ah ẹ̀ wọ́n ti sàlàyé àní odidi kéjẹ́sì mẹ́sàn-án alhamdulillah ẹnìkan padà sẹ́ẹ̀dì méjì tó kù sí mi mo sì ti gbọ́ ní wọ́n sọ́fẹ́ lọ́sí mo gbọ́ ẹlẹ́kẹjọ ẹlẹ́kẹta mo ń gbọ́ lọ mo mi sí bọ́ yẹn tán so ẹni tó sẹ́ndẹ̀ sí ni kọ́lọ̀n kọ́ wà mí tẹ́ni ẹlẹ́sàn rẹ̀ wọ́n sàlàyé nípa exam sẹ́ni tó bá fẹ́ gbọ́n yẹn fún ìgbọ́n yẹn bákan náà Abu Mariam, àwọn náà sàlàyé nípa ọ̀rọ̀ wípé tí nǹkan tí ẹ̀kọ̀rọ̀ bí nǹkó sí tí nǹkan tí halabi kó sí lórí ọ̀rọ̀ hasil tó lórí juhud àti takrir àbí àdìsí ìlàrò kọlíbi tí nǹkan yẹn náà ṣe kùnbáàzì tí nǹkan yẹn náà ṣe kéjẹ̀tì mẹ́fà làwọn náà ṣe lórí ẹ̀ àwọn tó ń gbọ́ kéjẹ̀tì yẹn náà àwọn tó yẹ pé wà láyé àwọn àfáà ni wọ́n ní mímọ̀ wọ́n yìí tó ń lánàá lánàá wọ́n yìí tó rìn fún pé ah wà láyé ní ìbá gbọ́ kéjẹ̀tì wọn kó dà kọ̀ yẹ kí sọ nǹkan kan alhamdulilayi pé rà èèyàn nídìí ìdààmú kankan mọ́ èèyàn kan mọ́ tọ́ra àwọn èèyàn níka ti pé ẹ bá ti fẹ́ gbọ́rọ̀ pé nípa pé jẹ́sẹ̀ kọ̀ọ̀bí kó sí irú nǹkan tí alábí kó sí níbi hasul kófòrò lórí jù ẹ̀rọ tẹ̀lé àti àlìkẹ́ lálùkọ́lé bí èèyàn kan sọ pé ẹ lọ bọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ mẹ́fẹ̀ẹ̀fà yìí kí ẹ máa fún àwọn èèyàn kí ẹ ní gẹ́gẹ́ bí ẹ̀bùn ẹ bá ti fẹ́ gbọ́rọ̀ exam sí ẹ fún wọn ní mẹ́sàn-án àbúyá sí mo pé gbogbo yẹn it solve the matter that solve the matter ìyẹn ti yanjú gbogbo yẹn tó àníkà ti dára láàmú mọ́ ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá gbọ́rọ̀ eléyìí tó bá ti gbọ́rọ̀ àwọn ìdánilẹ́kọ̀ọ́ yóò ti yóò ti fàlà kó pátábẹ́ ilé ìtìmọ̀ kàyé sí pé nínú mẹ́rin nínú ìdáàmú tí wọ́n takò yìí tún náà takò àwọn tálàbù ń ṣe tó kí yàrá ìdù tó wọ́n ní farkun bainal ilzam lil ghayb ẹ̀kọ́ sọ̀rọ̀ nípa pé illa liman zahara lahu al-haqqu wa iltazamahu iltazamahu yẹn wọ́n fẹ́ sàlàyé wọ́n ní farkun bainal ilzam lil ghayri wal iltizam lin nafsi tẹ́bà wọ́n ní yàtọ̀ ó ń bẹ láàrin al-ilzam lil ghayr ìyàtọ̀ ń bẹ láàrin pé kéèyàn la kéèyàn ṣe nǹkan kan ní dandan ẹlọ́pọ̀ sí ẹ̀lẹ́bá mi sáré sí tíra yẹn ní page 456 mo fẹ́ wo nǹkan tí mo kà ń sìn bóyá bóyá mistake wọn bẹ̀. sọ wọ́n ní ìyàtọ̀ ń bẹ láàrin al-izamu al-ghayb ká la nǹkan bọ̀yàn lọ́rùn pé nǹkan yìí gbọ́dọ̀ gbá ni tó o bá ti gbà ó ní ìdájọ́ ìyàtọ̀ ń bẹ láàrin rẹ̀ wal-iltizamu lin-nafsi àti kéèyàn fúnra rẹ̀ kọ́ gbà nǹkan kan fúnra rẹ̀ ìyàtọ̀ ń bẹ́ni pé èmi ni mo la nǹkan ìbọn ẹni lọ́rùn àti pé ẹni yìí ló gbà fún rẹ̀ tó ti tó labọ̀ rẹ̀ lọ́rùn fatanabba wọn ni kò ya kíyèsí kò kíyèsí nǹkan yẹn kẹbìrì pé fọ́ọ̀mù títí fọ́ọ̀mù títí náà náà ẹ̀jẹ̀ kí n wo ṣáṣíyà rẹ̀ ẹ̀bẹ̀ eh, ni bó ṣe wà náà ni farko náà ni bẹ́ẹ̀ náà exam so mo ń wò pé àbí farlik náà kọ̀ sí farlik bẹ́ẹ̀ náà ìlìzàmí lilghairi wal iltizam lin nafs torí pé ó lè wá bẹ̀rẹ̀ àtàní farlik yẹn pé ṣe yàtọ̀ so àbí farkun so mo wá rí pé farkun náà ló wà mẹ́ àbí so n tí mo fẹ́ try láti confam náà ni so kọ́ mẹ́rin pé mo ṣe mistake àti kejì àti kejì kò sí fẹ́ kọ́ńdà tó màá mú méjèèjì ọkàn jẹ́ pé ó dáa ká gbé wá bẹ́ẹ̀ ni tó lọ́rọ̀ ti ṣe kíni kò sì gbé nǹkan rẹ̀ wá alhamdulillah ṣẹ́rí ibi tí mo kà yìí ibi tá a ká ni náà kí wọ́n ń pè ní al-qana'atu shar'iyya bí mo fẹ́ sọ bẹ́ẹ̀ ni ṣe al-qana'atu shar'iyya ni tó ń pè bẹ́ẹ̀ òun náà ni kọ́ fún yẹn lẹ́rìí nínú al-Qur'an al-Karim tó ń tọ́ka sí nǹkan tá ń pè yàn sí ẹ̀rí tó clear tó yanjú lórí nǹkan pèpè sí yẹn ká fún yàn nínú al-Qur'an ká dẹ̀ fún yàn lẹ́rìí nínú sunnah lórí àgbọ́yé àwọn salaful umma ìta ń pè ní alqana'atu ash-shar'iyya ni nítorí ẹmọ́ gbàgbé wípé alqana'a yẹn aróyìn rẹ̀ pẹ̀lú ash-shar'iyya àbí nítorí ń pè ní alqana'atu ash-shar'iyya ó gbọ́dọ̀ jẹ́ sí wípé ibi tá ti rí qana'a yẹn inú ibi tá ti mú masdaru at-talaqqi masdaru at ibẹ̀ láti mú alqana'atu ash-shar'iyya àwọn ìpìnlẹ̀ àwọn orísun bí dáa ti ń mú ìmọ̀ ṣẹ̀ríà ibẹ̀ láti mú alùpọ̀nà àti àṣẹ́rọ̀ ìyà àbí now tí tó bá fún èèyàn ní ẹ̀rí nínú alkitab àti súnnà pẹ̀lú àgbóyà àwọn salaful umma lórí ẹ̀rí kan sọ ẹ̀kọ́ tó máa sọ wípé tẹ bá fún mi lẹ́rí ẹ tí kò bá wá tẹ́mi lọ́rùn kan tẹ́ni ẹ tó gba mẹ́jẹ̀mú alqanatu ti pè nǹkan ní alqanatu shar'iyya ìtumọ̀ yẹn ni pé tọ́mátì wá lè fún ọ ní al-qana'atu shar'iyya yẹn tí gbogbo àwọn afọ́ àmọ́ ń sọ yẹn ó gbọ́dọ̀ takùn náà rẹ̀ jẹ́ ká wá padà sí ibi tèmíkà péjì tèmíkà ìmíkà péjì 393 àbí náà mo ti sàlàyé gàtán pẹ̀lú al-qana'atu shar'iyya fún wa ẹ lọ sí 393 náà wọ́n ni wọ́n mú ọ̀rọ̀ sheikh alàlámà rọ̀bí ìlúlhádìí almarkari wọ́n mú wa rọ̀bí ìsúnnà wọ́n mọ́rọ̀ wọ́n wá nínú ní ìbẹ̀yẹn wọ́n wá ní alaykum an tanzuru fil adilla ṣéèkì ní ó jẹ́ ọ̀rọ̀ yẹn lé lórí kẹ máa wu ẹ̀rí kẹ máa wu ẹ̀rí eléyìí tán lọ́jọ́ ọ̀rọ̀ yẹn lé wa lórí yẹn tó tọ́ ni àbí kèso tán sọ́jọ́ ọ̀rọ̀ yẹn lé ọjọ́ ọ̀rọ̀ yẹn lé wa ní máa wu ẹ̀rí wàtàkùdù bí ha ó ti jọ́ra ẹ̀ lórí lórí kẹ gbà mú kẹ bá ti rẹ̀rì tó jọ́ra yà bí ò jọ́ra yẹn na alhamdulillah ilé ìrìnà ṣeré ṣeré àbí kama fa'ala al-ulama wa tullabu al-haqqi as wọ́n ní gẹ́gẹ́ bí àwọn àfá àti mọ́ ń ṣe àti àwọn tí ń wá òdodo àwọn olùwá òdodo tí wọ́n jẹ́ ni òdodo gẹ́gẹ́ bá ṣe mọ́ ń ṣe wala yajuzu lakum an tukhalifu al-ulama alladhina hakamu ala fulanin aw fulanin kama hu wọ́n ní kò tọ́ fún yín kẹ́ ẹ yapa àwọn onímọ̀ tí wọ́n ṣe dájọ́ lórí lágbájá àbí tàmẹ̀dùn kò tọ́ fún yín kẹ́ ẹ yapa wọn ṣẹ́rí tó bá yẹ pébi tí ọ̀rọ̀ yìí tó sí lélẹ̀ yìí á kà fagilé ni pé kí náà tọ́ sí wa yapa wọn a lè yapa wọn bàjẹ́ wọ́n ní wala yajuzu lakum an tukhalifu al-ulama alladhina hakamu ala fulanin aw wọ́n wá ní bil adillatil wadiha ibi tí ọ̀rọ̀ yóò ti sapò mẹ́rin yẹn wọ́n ní kọ̀tọ́ fún yín kẹ́ ẹ máa yapa àwọn onímọ̀ tí wọ́n ti dájọ́ lórí lágbájá àti tàmẹ̀dùn pẹ̀lú ẹ̀rí tó clear ẹ̀dákun torí ọlọ́run ọba sọ wá tọ́ka yapa wọn tó tọ́ àwọn àfáà tí wọ́n ti yàtọ̀ ìdájọ́ lórí lágbájá àti tàmẹ̀dùn pẹ̀lú ẹ̀rí tó clear ẹ̀dákun ẹnìkan tó bá gbà yí kọ́ yẹ ká yapa wọn kọ́ náwọ́ kọ́ yẹ ká yapa wọn alìbùn hasan aláàbí ní èyàn lè yapa wọn o wọ́n ni bin adillatil wadihati wal barahin al qati'a tó yẹ pé wọ́n sì ṣèdájọ́ lórí àwọn tá à ń wí pẹ̀lú ẹ̀rí tó fojú hàn ni àti àwọn àlàyé àwọn ẹ̀rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní burhanu tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ̀gẹ̀ ní èdè lábá tó ní burhanu ní nǹkan ẹ̀rí tó clear ní ń pè bẹ́ẹ̀ wọ́n tó wá ní alkọ́tí àtọ́ yanjú àwọn àfáà tó bá wá ṣèdájọ́ lórí èèyàn pẹ̀lú àwọn nǹkan yìí kọ̀tọ́kẹ́ yapa wọn ṣe eléyìí náà sọ̀rọ̀ yìí náà tó correct àbó rọ́ǹgì àwọn èèyàn dáhùn bóyá rọ́ǹgì rọ́ǹgì abẹ̀rẹ̀ nìkan sì nìyẹn ìdí tó fi rọ́ǹgì ìdí tó fi correct so wọ́n ló correct bàjẹ́ ọ̀rọ̀ yìí báyìí sì sọ̀rọ̀ yìí ní ìdí kéèyàn takò wàláì tí ونطق بالعلم والحكمة والدليل على ما قال قوله تعالى في سورة كذا وكذا كما أم أم أم أم إموا أم وافي ما ي أم وافي بلسة إنت اللي تيني ترى واي بوجه واي أستين كاتين أبي أسوفي جوبي àbí kẹ́ máa kì mẹ́wàá lọ. Billahi alaykum tó yẹ pọ́rọ̀ yí tó ṣe takò ni ẹ̀yin ọmọ ìyá wa ẹ fún wa fún wa pé kò yí àwa ẹtí wá láǹfààní mímọ̀ tó bá ẹpọ́ ọ̀rọ̀ yọ ọ̀rọ̀ tí ò dáa ni ṣéèkì wá ní kóòtù tààrọ sọ halabi kọ́ọ̀lùhù wọ́n ní gbólóhùn rẹ̀ gbólóhùn ṣéèkì rọ̀bí bil adillati alwadiha pẹ̀lú ẹ̀rí tó clear wal barahin alqati'a àtàwọn àlàyé àtàwọn ẹ̀rí tó ai wọ́n ní ai harfu tafsiri ni ẹ ni pé ìdàkítánà ewu bí ha tọ́ba gbà ni o tọ́ba tẹ́ lọ́rùn ni o tọ́ba yọrùn sí ni o ìdàkítánà ewu bí ha bẹ́ẹ̀ bá ṣe wù kẹ́rì yẹn clear tó tó bá ṣe wù kó yanjú tó ẹwọ ìdá tó wà mẹ́yẹn ṣẹ́rùtù ni àbí májẹ̀mú ni wípé tọba gbà ni o májẹ̀mú ni pé tọba tẹ wọn lọ́rùn ni o ẹ dákun kí wọ́n ń pè ní alukọ̀nàtù ṣẹ̀ríyà ṣé nǹkan alukọ̀nàtù ṣẹ̀ríyà kọ́ni bàbá ti ṣàlàyé ní ẹlẹ́bí la káyà wa ṣeré náà ẹ jẹ́ ká discuss the masala ni ẹ̀yìn kẹ jàbàtà ojú kejì jàbàtà phase two ẹ̀ tó bá jẹ́ sí pé jàbàtà phase two lélẹ̀ tá ṣe yìí a jẹ́ sí pé àwọn tó dá jàbàtà phase two yẹn lẹ̀ àwọn ṣéèkì Yahya Najmi ni ọ̀dọ̀ wọn láti gba jàbàtà phase two ọ̀dọ̀ àwọn ṣéèkì Rabi' ṣéèkì Rabi' Al-Jabiri ṣéèkì Ar-Ruhaili àwọn ṣéèkì Ahmed Bazmoul ọ̀dọ̀ àwọn ṣéèkì Raslan ọ̀dọ̀ àwọn bàbá àgbàlagbà Marzuk Hassan al-Banna Marzuk Hassan al-Banna ọ̀dọ̀ wọn láti gba láti gba jàbàtà fèsì ẹ̀jẹ̀ ká wá nǹkan mi sọ ẹ̀yin ò gba exam lẹ́yìn tí ń sọ ẹ̀sìn sọ kẹ́ ẹ̀yin ò lè gba owó yẹn láwùjọ yìí ẹ̀ lè gba yẹn ní ẹ̀ lè gba láwùjọ yìí torí jàbàtà fèsì nìyẹn àwọn lè fa ìgbà yẹn láwùjọ eléyìí tẹ́yìn tí ń sáré tẹ́yìn tí ń lé bẹ́ẹ̀lì wa tẹ́yìn tí ń tàgì wa ìkéṣe ìdáàmù yẹn tẹ́bí tó pàwọ̀ gba tẹ́yìn tọ́ ilẹ̀ fi ń tàgì wa ní orúkọ tẹ́yìn tàgì wa yẹn àbí ló kọ́ ẹ̀dẹ́fọ̀ àwọn náà lẹ́ni tó fi ń táwọn náà ń sọ yìí ń táwọn sọ yìí ń táwọn onímọ̀ sọ ni ẹ̀rí ládẹ́ fi ń sọ̀rọ̀ àbí wọn tí mo ń sọ látàárọ̀ ń tì báyìí sí ẹ ti rí nǹkan mi ẹ nǹkan mi sọ látàárọ̀ ń tì sí ẹ̀rí sí lọ́gbọ́ àwọn nǹkan yẹn rèé kò lè jẹ́ kò lè jẹ́ yẹn mo gbọ́ tó bá ti jẹ́ pé jàbàtà fi tú lílé tá a ṣe iṣẹ́ a jẹ́ pé àwọn bàbá mọ̀lẹ́dẹ́ òkú hasan albanna bàbá kan kú sí èkó sí mẹ́ta yẹn nínú àwọn àfáà súnà lágbàáyé nígbàjọ́ àwọn ẹ̀sìn kú èmi ọ̀mẹ́ni tó dàgbà jù wọn lọ lọ́jọ́ orí èmi ẹ̀mẹ́ni kan tó dàgbà jù wọn lọ lọ́jọ́ orí ní bàbá mọ̀lẹ́dẹ́ òkú hasan albanna tí wọ́n bá mọ̀ èmi ò mọ̀ àgbàlagbà sámú arúgbó arúgbó kùjọkùjọ ni bàbá yẹn wọ́n ti dàgbà lórí mímọ̀ súnà ni bàbá kọ́ wọn ní jami'a islamiyya ní Madina nígbà yìí sì tó gbọ́ àwọn bàbá rọ̀ plan ní Egypt gbogbo àwọn yẹn rọ àwọn Sheikh Khalid al-Misri nígbà yìí sì tó gbogbo àwọn yẹn ọ̀dọ́ wọn láti gba jàbàtà sí sùn nígbà yìí sì níta àmà yìí pé níta ń sọ yìí níta àmà pé nǹkan tá ń sọ yìí nǹkan tí sèkò rọ̀bí ń sọ là ń sọ nǹkan tí sèkò gé ìdàjà abiri sọ là ń sọ nǹkan tí sèkò yáyà nẹ́bí ń sọ là ń sọ níta bá bilẹ̀ wa wàlọ́ yàrá wà yẹn ti tọ́hánù sí because ẹ̀rọ inú gbogbo tí mo ń sọ sí ẹ̀mẹ́lẹ̀ sọ yàtọ̀ sí nǹkan tá àmà bá yẹn wa nínú gbogbo tí mo ti ń sọ tó wọ́n fi lè jẹ́ pé nítorí ilé ilẹ̀ fi ń pè wá ní jàbàtà fi tù wàláyà àwọn bàbá ilẹ̀ ṣe tọ́nù ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ ẹ tètè dìkẹ́ àwọn bàbá ìyàtara yín kẹ́ káwọn èèyàn mọ̀ mọ́ kí fún yín bẹ̀ because ilé ẹ̀dá fún sórí ọlọ́run sincerely sincerely yours kí ni mo ti sọ lórí ọ̀rọ̀ halali tó jẹ́ sí wípé n táwọn onímọ̀ sọ ni mo sọ tó yẹ pé èmi ni mo mú wá pẹ̀lú ìròyìn ara mi ẹ̀dá fún tẹ́ bá mọ̀ sórí ọlọ́run bí láyà àlékò ẹ̀ mọ́ sàbòsí fún mi torí wọn bá yìí tẹ́ jòkó yẹ ìsalábòsí èèyàn ẹ̀yin tẹ́ wà lórí ìsàlàfíyà àlẹ́jáde ni tó bá fi lè mú yín máa sọ orú nǹkan yẹn sí mi so probably mo yí máa sọrú nǹkan yẹn sí mi àjẹ́ ti pé àwọn bàbá yìí lè ń ṣe tọ́ánù sí pé bá yìí ṣe bá sọ pé mi ń ṣe tọ́ánù sí halabi màá ní náà bẹ́ni pé mi ń sọ ń tà ń tètè èmi ń ṣe tọ́ánù sí halabi <laughs> láti bẹ̀rẹ̀ náà èyí èyí pamọ́ ẹ̀yin náà sọ wípé ìfẹ́ tó jẹ́ pé mi lẹ́mọ̀ ti tọ́ánù sí sọ pé ní tí mò ń sọ ní táwọn àfa kọ ni ní tí àwọn àfa sọ ní tí mò ń sọ nìyẹn tó bá ti lè mú yí máa ṣe tọ́ánù tí ni ẹ dìklẹ́à àwọn tẹ́ ń ṣe tọ́ánù tí bẹ́ẹ̀ mi ṣe dìklẹ́à pé èmi ò ṣe tàṣátùrù kankan èmi ṣe tọ́ánù tí alábí tó parí fòkè báyá mi jí sọ tẹ́lẹ̀ àbí mò ń ṣe tẹ́yìn náà sọ nǹkan tẹ́yìn náà àwọn tẹ́yìn náà bá ń ṣe tọ́ánù tó fi jẹ́ sí wípé eléṣẹ́ mi ṣe yí rè jàbàtà fi kú no no no kò yẹ kó rí bẹ́ẹ̀ o ìzàtánà ìrùbí ha wàhádà múmkínú jìdàn wọ́n ní ó sì rọrùn dáadáa kí wọ́n má gbà wàhádà múmkínú wọ́n tún fi jìdàn sí wọ́n ló pọ́síbù bà jẹ́ ó pọ́síbù bà jẹ́ kí wọ́n má gbà kẹ́ẹ̀kọ́ gbogbo àwọn ẹni wọ́n ní kọ́dà bàbá yẹn sọ pé bil adillati wáṣẹ kéèyàn ní àyà tó wáyẹn wọ́n brákẹ́ẹ̀tì wọ́n tún wá ẹlọ́kàtì àyẹn wọ́n tún wá bóde àbáyẹn tó wá fẹ́ sọ̀rọ̀ tó pàtàkì yóò brákẹ́ẹ̀tì yóò tún wá bóde ẹ̀ yóò bóòdì ẹ̀ tí ó yàtọ̀ sí àwọn ilé ìdíje ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ̀kọ́ nípa ti máa ń bóòdì yóò bóòdì jẹ̀ títí ó dúdú tí ó jáde kérekére pé mo fẹ́ mo fẹ́ kẹ́ ẹ̀ mọ̀ pé mo underline bíi wọ́n bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ nìyẹn wọ́n bóòdì ẹ̀. wọ́n mọ̀ àbá gúdù nu bàlágọ̀ ẹni tó bá ti ń kàdírà àbá yọ̀ pé ah, àbá yìí mọ bàlágọ̀ gan ṣé mo parọ́. الأدلة الواضحة <laughs> والبراهين القاطعة أي إذا اقتنعوا بها وهذا ممكن جدا وإلا ما حصل اختلاف قسم wọ́n tí ọba jẹ́ báyìí kọ́rọ̀ ọ̀run ni kò bá ti mọ̀ sí yàpá rárá wọ́n ni فلا سبيل معهم إلى فلا سبيل معهم إلا النطق والتفاهم wọ́n ní sàbá tí wọ́n lè gbà àjẹ́bẹ́ kò sí nǹkan kan tá a lè dé fún wọn á kà máa ṣe wáàsí fún wọn náà ni a sì jọ máa gbìyànjú àti gbọ́rọ̀ yẹ̀wò tá a fi gbọ́ra wa yé lásán náà ni a níwọ̀n ní nídàájọ́ a kà máa fi nà sí àfúnra wa ni wàtàwá sí bil haqq a máa para wa láti òdodo a máa ti wá sí òdodo fúnra wa kàmá taqaddama taqyiduhu bi dhalik wọ́n ní jẹ́bọ́ yẹ́pọ̀ ti ṣáájú ìmọ̀ di àwọn ọ̀rọ̀ yìí pẹ̀lú nǹkan yẹn mìíràn lọ́pọ̀lọpọ̀ ààyè amma idha lam yaqtani'u biha ṣùgbọ́n tó hàn bá wá gbà wàhádà mumkinun jiddan lókè ibi tí mo ka ibi tí mo kà ń sin náà nìyẹn wọ́n ní òkè tó wà bá wá lè gbà wọ́n lè náà ti rọrùn gidi gan so wọ́n ní àmà àkàmà ṣewà àti fúnra wa àmà àmà ṣàgbọ́yé fúnra wa àti ma ṣewà àti sùúrù àti ìdíòtì òdodo fúnra wa wọ́n ní àmà ìlzámuhùn bí ma lámì ọ̀tẹ́ni ìhù bí ṣùgbọ́n ká ma wá sọ́dọ̀ ọ̀ràn èèyàn tí wọ́n bá yìí ti gbà wọ́n nídàjọ́ nǹkan tí wọ́n wà contented nǹkan tí wọ́n wà tí wọ́n ní conviction tí wọ́n ní conviction lórí ẹ̀ nǹkan tó wà satisfied pẹ̀lú wà áfùrùhùn àléyìí wà áfùrùhùn àlá àyàkóòlù bí má làbí mẹ́nu bí i ká máa wá gbà wọn níyànjú pé ká máa sọ tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ àtọ̀rọ̀ ní ìgbaniníyànjú gidi فهذا وجه آخر لها لذلك التقليد واني اوجوكا انا مين يا فو تقليد نا هيك وان تقليد ني نعم. بل اقضى كود اوزو بروج تقليد لو سبا بروج تقليد لكن هو اجي تكفو ني واجي ثم لو كان الجرح من حيث الواقع واضحا قاطعا واني تبعت واجي دي رياليستيكالي من حيث الواقع تبعني كان لو تي tabanika face reality tó bá jẹ́ wípé jẹ́rù tó bá yẹ kó bá clear and tòótọ́ ni lamakisala kò fi wọn bá ti yapa lórí ẹ̀nà apla nípìnlẹ̀ fata amman wọn ni àkíyèsí o now eléyìí tí mo kàrí eléyìí tí mi expect ni wípé yìí tí mo kà yìí òun lọ yẹ kí àfa kà àdí tó wá sọ bí tí mo ti tàbùsí fún ẹni yìí now àwọn lọ ka bòmí so wọn lọ ka bòmí wọn wá tiẹ̀ wọn tiẹ̀ fáìn láti kan mẹ́nu bá kápẹ̀ kẹ́lu eléyìí tẹ́lẹ̀ níkà yìí rárá náà eléyìí tí mo kà yìí mo èso tó kà yìí sùn ṣé àfà yìí ó fi ìtẹ́lọ́rùn ìyọnu tó fi ṣe májẹ̀mú pé tó fi ṣe májẹ̀mú ká tó ó fi ṣe májẹ̀mú lórí ká tó gba ẹ̀rí tó clear àbí òfi ṣe májẹ̀mú nígbà tí èèyàn sọ pé al-adillatul wadiha wal barahinu al-qati'a tí èèyàn sọ orú gbólóhùn yẹn tí wọ́n tó wá ṣe tàìlìk lórí gbogbo lóyìn pé tán bá gbà ní o gbogbo mẹ́jẹ̀ mọ́tẹ́ ń sọ ẹ̀ tán bá gbà ní o tán bá gbà kò sí kẹta sí fún ọ akàmà bára wa sọ̀rọ̀ náà ni olóòpàá ló fi jẹ́ pé ìyáwó sọ̀rọ̀ ìgbà tá a bá sọ pé àwọn tó wọn sá kíyèsí lórí àwọn nǹkan mẹ́ta nígbà tí ìyáwó sọ̀rọ̀ tó gbà àbákan ìyá ah, àwọn tí wàá ti ra wa náà ni wọ́n àjí nǹkan kan wọ́n àjí nǹkan mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ mo ti mẹ́nu bá níbẹ̀rẹ̀ lẹ́jọ́ yàbí ìkọ̀ọ̀kan nínú ẹ̀ tọ́ọ̀mà ni ká mọ̀ sọ pé mẹ́tẹ̀ẹ̀ta bàbá yìí máa ṣe nìyí lórí ọ̀rọ̀ Muhammad Hassan náà tí mo ti mẹ́nu bọ̀rọ̀ Muhammad Hassan náà wọ́n ké bàbá àti bíbí àbá àdáhùn sọ pé ẹtíìsì yìí náà ni ó jẹ́ báyìí àwọn tọ́bá sọ pé a ti gbìyànjú àṣàlàyé bàbá ìdí tí kò gbọ́ ni wọ́n máa sọ alkọ̀nẹ́ wọ́n máa fi mẹ́jẹ̀mú sí pé àbíká máa jẹ́ pé àwọn gùlátù tẹ̀jìrí ẹ̀yìn so àwọn gùlátù tẹ̀jìrí àwọn ni hamilu liwa ìtẹ̀jìrí àwọn làwọn gbé àti àtẹ̀sí ìwò lọ́wọ́ wá ní èwo ló dáa jù náà àwọn méjèèjì ń sìn billahi alaykum billahi alaykum ta ló dáa jù náà àwọn méjèèjì gùlátù tajrih àmìwáwù tẹ̀sí èyí náà ń bẹ̀rù ní mọ́nájú sọ́lábì sọ́lì yìí sáwọn tí ó jẹ́ aláṣẹ jù níbi ká máa pèèyàn lóní bídíà ká máa sáyàn lọ́gbẹ́ àbáwà tó yẹ kí zero easy gbọ́dọ̀ àwọn nǹkan ìyà àwọn nǹkan tí ò dáa ni mo gbèrò pé kí n yànnà náà àwọn ọ̀rọ̀ tí ń tẹ̀síwájú jù báyìí lọ gidi gan torí pé èyí tí mo kó wá lónìí ó pọ̀ gan mo ẹ̀bùn yanjú ọ̀rọ̀ yìí ṣe yíra ṣùgbọ́n mo rí sásìkò ti lọ àbí àbúmọ́rí yàmù sí ń pè ní sákèjì pàwọn nǹkan ti tààlé so wàyí wàláì mo fọlọ́ máa búra mo diwá lónìí wàláì tàláì wàláì mo diwá jìjì bá mú ẹ̀fọ́ fẹ́ farabalẹ̀ kí n ní ìfẹ́ rush kí n sọ nǹkan tá a fà sọ kí n ka nǹkan tá a fà ká kẹ́rí n tó dùn mí jù ni pé ọ ẹ̀mí ò kọ́ yẹ ká àfàṣẹ kan tí mo kà sínú àbọ̀ kan tí mo kà o àti bẹ́ẹ̀ rí pé tí mo kà ò sínú tẹ́ra yìí àbẹ́rẹ́ pé kìí ṣe tọ́ba àti wọ́n kà ni mo kà the same tọ́ba àti ẹ̀ka ni mo kà àtọ́ba àti ìsáni àti ẹ̀ka yẹn ní mo kà èmi ka page three hundred and ninety three ẹ̀yin ka page four hundred and fifty six. ṣé wàá nìkú kí kàńté mi ṣé wàá kájú mọ̀ wá kàjẹ́ wá ní àárín tí ẹni yìí ń sọ kọ́ nìyẹn òun mo ṣàbòjì fún mi. ṣé wàá nìkú ẹ má gbàtàn jẹ́ pẹ̀lú alukọ̀nà àbí sọ̀rọ̀ ìyá alukọ̀nà àbí sọ̀rọ̀ ìyá náà lẹ́nu yìí ń takò ń báyìí àbí. tẹ́ẹ̀ bá ti mú àlùkọ̀dá àbìṣẹ̀ rẹ̀ yà wá ó níbi kọ́ ẹ̀jẹ̀ máa sọ yí pé ẹ̀ẹ́n tó bá tẹ lọ́rùn ni kò dé ní tẹ lọ́rùn kò dé nígbà tí báwọn tó ṣáájú àwọn tèbèrí tó ṣáájú báwọn náà gbà ní ẹ الله ما أشركنا ولا آباؤنا ولا حرمنا من شيء wọ́n gbá ń kátàwà nẹ́bí ọlọ́run bá tọ́ ni wọ́n sọ pé láúṣà Allah tó bá jẹ́ pé ọlọ́run ọba àlékẹ́ láfẹ́ kọ́mọ̀ sí ẹbọ lórí ilẹ̀ ni tó bá jẹ́ pé ọba àlékẹ́ lẹ́wọ̀n nífẹ̀ẹ́ sí ẹbọ bẹ́ẹ̀ sọ ni má àṣọ́kìnà àbá tí máa rẹ́bọ sí náà àwọn ògbàgbé ń tẹ́ǹsọ yẹn ọlọ́run ọba òfẹ́ nítorí pé tó bá jẹ́ ọba ni yẹ kárí ṣe ọba ti rí ṣe ọba ti rí ṣe haram na àwọn nǹkan tá ń tẹ́lé

ọlọ́run bá àlékẹ́ lọ́rọ̀ yín sẹ́wọ́ tó bá yẹ pé ọlọ́run bá àlékẹ́ lọ́rọ̀ yín sẹ́ pẹ̀lú tàwíìdì pé ọ̀run nìkan ní ká mọ̀ sí ni àwọn màláìka lọ́run bá àlékẹ́ lọ́rọ̀ bá sọ̀kalẹ̀ irú ẹ̀yin lọ́wọ́ sọ̀kalẹ̀ àwọn ọgbà pẹ́lẹ́ sí ọlọ́run kankan lẹ̀ ń jẹ́ gbogbo tẹ̀sán ẹ̀ àpò òtútẹ́wà lọ́rùn àgbá torí pé tó bá yẹ pé ọlọ́run bá àlékẹ́ lá fẹ́ rán yẹn sí wa tó bá yẹ pé ọlọ́run bá mí ni ẹ̀ tó sọ pé tàwíìdì ní ká mọ̀ sí màláìka málàkù ni ọba rán ọwọ́ àná alukur'ani náà àbí wọn àwọn náà wọn gbà kọ̀tẹ́ wọn lọ́rùn pé òjíṣẹ́ ọlọ́run ni gbogbo àwọn ẹ̀rí táwọn òjì ẹlọ́ máa mú wá àwọn àyàtù ìṣàwòníyà ni àti àyàtù ìṣàìyà gbogbo ẹ̀rọ nípọ̀ tẹ́ wọ́n láwọn òbìrí ìfẹ́ náà nìkẹ́ gẹ́gẹ́ bí òpìdá ó ti máa pìdá lónìí tí ó máa pa ogbó dán tí ó mú gbogbo àwọn àmì dán wá tí ó máa pèrè lọ́lọ́ táwa náà sọ pé gbogbo tó ń sọ ẹ̀sẹ̀ láìkọ̀ o ti convince wa pé kódà wòlíì kankan bíbìrì àwọn náà ń ṣe ojútọ fún Musa nìyẹn pé gbogbo tó ń ṣeun ìdẹni ó dà ìmínà láwọn òkúta tó mọ̀ sẹ́ra àti kìí pè wọ́n akẹjọ tẹ́sí wọ́n tó pè wọ́n wọ́n tó jọ tẹ́sí tán wọ́n tó jọ tẹ́sí tán ó tó hàn fìràrùn tó ní rọ́ ni tẹ́ wàláì tẹ́sí ó tó ń sọ òrí bẹ̀sẹ̀ òun ló ní kìnnà ìdá ni kò yọnu sí kò tẹ́ lọ́rùn agree kò ní contentment kò ní conviction lórí nǹkan tó ń sọ pé nǹkan tó ń sọ yẹn ìfẹ́ ẹnu nìyẹn kò sí nǹkan mìíràn rẹ̀ fi kùn síbà ń sì so pẹ̀lú gọ́lọ́mbà Allah subhanahu wa ta'ala ọlọ́mbà kúrò àwọn kó sọ wa kó sànú wa ìbá ń sì mo gbọ́ nǹkan tẹ́ ẹ̀kọ́ ẹ̀sẹ̀ ìfẹ́rẹ́ ẹ̀sìn ni aláì mo gbọ́ ó sì wù mí kí n lò ó pípa àwọn èèyàn tó àwọn èèyàn dáadáa àwọn èèyàn dáadáa ń pè yàn sákèèsí pé òdodo ti hàn fẹ́ni tí bá ń wó òdodo tí bá ń yí sí ni òdodo ti hàn fẹ́ni tí bá ń wó òdodo tó bẹ́ra ká kábọ̀rọ̀ rẹ̀ lẹ̀bẹ̀ tọ́ ẹ̀sìn gbà ní yóò wù ẹ̀bí tẹ́yàn jẹ́ ẹ̀bọ̀rọ̀ rẹ̀ lẹ̀bẹ̀ àjàkẹ́ tẹ́ bá padà tún rí nǹkan mí táwọn ẹ̀lòmí ṣe yẹn ọ̀tẹ́ láwọn kan yóò wọ́fẹ̀ẹ́ àwọn kan yìí kò wọ́ọ̀sẹ̀ tó jẹ́ wáyé so after all mo ń sọ̀rọ̀ kan mo tún máa ń sọ̀rọ̀ kan mo lè tún máa tẹnu mọ́ ní ìpè nípìnlẹ̀ jẹ́ ẹni tẹ́mi àti ẹ̀ àìní táwa tí wọ́n jọ ń fa ọ̀rọ̀ yìí sí àwa tí wọ́n kọ́ lájọ́ dájú kọ̀rọ̀ wa tẹ́lẹ̀ o wàláì wọ́n sínú ọ̀rọ̀ yìí o lémi o

torí bá nìsìn àwọn èèyàn náà kan dákẹ́ ni ọ̀rọ̀ yìí aláìkò bá ti má dé gbogbo àwọn ẹlẹ́gbẹ́ ìdí torí bá nìsìn kò bá ti má dé gbogbo àwọn ẹlẹ́gbẹ́ ìdí tí yẹ bá ṣe challenge ìpele níjà tó wá lọ́sọ̀dọ̀ ẹni tí àtúrọ̀ èmi tí mo sọ̀rọ̀ mo mo ní tí mo rí tí mo fi sọ̀rọ̀ náà mo ní convention mi mo ní nǹkan tí mo kà tí mo fi sọ̀rọ̀ wọ́n ti ibi tá ti bẹ̀rẹ̀ ìbéèrè náà àbí

àwọn kókún gidi tí mo kó wá àbá òrí kankan yanjú àwọn kókún yẹn sábàbà bẹ́ àbá tí wọ́n ń tán fèsì ní káà ní ẹ̀rùn àbóògbà ẹ̀yìn náà mo mú mi tẹ́yà ti kọ̀ ọ̀rọ̀ tó kún ọ̀rọ̀ tó yọ tó gé iwájú tó gé ẹ̀yìn tó yọ àárín àti sàkì tó yọ gbogbo ẹ̀rọ tó wá fi orí àjẹkẹ́lẹ̀ kéèyàn kún ọ̀rọ̀ tó yọ odidi àárín kéèyàn kún òkè níbòmí ibòmí òkun òkè ibòmí òkun ìsàlẹ̀ ibòmí òkun láàárín tí mo dẹ̀ kẹ́rì wá lórí ẹ̀ láti ibò tí ẹ̀sìn pé tí tó bẹ́ẹ̀ mo sọ ń gbà yẹn kì í bọ́ sí mi lẹ́nu sọ gbogbo àwọn àbá àti mo mẹ́nu bà kéde pọ́ pátí mi lẹ́nu ẹ̀rí pé gbogbo pátá ni mo padà mú wá pé àbá yìí mo sọ pé ń ma pòjì mú wá. ìtàn pè ní pé kéèyàn máa tún sọ kó tó di kó sọ̀rọ̀ nípa èèyàn kan nìyẹn. ni. bí mi lèrè nípa èèyàn kan tí n bá sọ pé mọ̀ ṣé ni ṣé dandan ni kí n má gbogbo èèyàn ni. tó ń

èmi òyìn sọ nǹkan kan nípa arábìsì àbíkọ́jẹ́ pé nǹkan sọ ni mò ń sọ màá yìí sọ péjì tó wa èmi ò ò sí nínú nǹkan ẹ̀yìn ṣe ń kan dẹ́mi ọ̀sán nípa ẹni. ẹ jẹ́ ká ẹ ká gbìyànjú àti bẹ̀rù ọlọ́run bàbá sùn pààrọ̀ pààrọ̀ wàlá ìkò wù mí nípìnlẹ̀ tí màá fi parí gbogbo ọ̀rọ̀ ìgbà tí a fẹ́ ẹ̀dẹ̀ tí wọ́n challenge mi lórí ọ̀rọ̀ yẹn ìgbà tí wọ́n ajọ́ ń sọ̀rọ̀ mo ní à wọ́n ní wàláhì kò ti wù mí kí n sì fàfà yìí wọ́n wá ní last week ọ̀rá tí wọ́n wá ń sùn mo ní wàláhì kò wù mí kí n sì fàfà mo ní torí a ní nǹkan tá à ń bá lọ ẹ̀yìn sì fẹ́ ká fà dé táàkì wa lórí nǹkan tá à ń bá lọ fílẹ̀ tí wẹ́l níkàrà fèjì díẹ̀ wàláhì mo sọ ní níkàrà fèjì díẹ̀ láti establish kẹta establish bàbá pé ní tí mo sọ mo mọ̀ ń pa rẹ̀ ní tí mo yìí sọ pé because bàbá ń sọ yẹn ni pé ẹ ẹja ń bèrè ọlọ́run ọmọ ìyá wa

ẹ̀ẹ́sẹ̀ dìfẹ́ǹsì gan tọ́rọ wọn máa attack ẹ̀yọ́ máa dìfẹ́ǹdì ni àwọn máa attack ẹ̀yọ́ máa dìfẹ́ǹdì ni nígbà tó bá yá dìfẹ́ǹsì ó padà yọ padà rẹ̀ tí ń dìfẹ́ǹdì tó yẹ bá ní ti bó ṣe upper court bó ṣe jab <laughs> ó padà mú yẹn bẹ́ẹ̀. <laughs> ọlọ́run pẹ̀lú àná wa so èyí wà ní defensive side ìyẹn lóhun tó yẹn lóhun fẹ́ ìwọ́fẹ́ máa defend tó bá rẹ̀ ń tọ́ máa attack dáadáa tí ẹ̀sọ́ bá ní àtàkà tó gbóná <laughs> so ewé dìfẹ́ǹsì rẹ̀ yẹn dìfẹ́ǹsì ó wù ú so kọ́nà wà fẹ́ràn kó kó sànú wa so kó wà pẹ̀lú wa so máa fi àyílẹ̀ fún Abu láti ṣe àwọn sàlẹ̀ kọ́sàn náà. أنا أقول بيننا وبينكم السلف بيننا وبينكم الكتب كان أحمد يقول البدع بيننا وبينكم الجنائز ونحن نقول ذلك ونقول بيننا وبينكم الكتب الكتب موجودة